wọ́n máa ń jẹ wọ́n máa ń jàtẹ́ wọn ò ní jẹ oúnjẹ tó níyọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin nìkan lẹ̀ yìí ṣerú ẹ̀. Okay. Okay. ọkọ ẹ ló máa protect the situation yẹn dáadáa tó bá gbọ́ yìí tó bá gbọ́ yé òun ló máa enforce ẹ̀ ló máa make sure and the best thing náà ni wípé gbogbo àsìkò bímọ sí yẹn kí wọ́n abstain pẹ̀lú wọn. òun náà ló sì máa monitor ẹ̀ òun ló máa monitor situation iṣẹ́ tó máa ṣe ń bẹ̀ máa pọ̀ gan-an. Naam. Naam àwùjọ àwọn ẹjọ ní wọlé ẹ̀yin lẹ ní ẹbí ọ̀pọ̀ wá dé òtítọ́ wọn ti àti gbọ́n tí àwọn èèyàn ń béèrè torí distraction àtàkì pọ̀. wọ́n dá lẹ́kṣọ̀ wọn sí wọn lẹ̀. so kó má yẹ pé ń tán torí ní ìfẹ́ ní ẹ̀. kákòókò pọ̀ tí wọ́n. now six six months. ìjàmà ìjàmà wáyé no doubt. kán pa àwọn àgbàlagbà sí kó bá wọn sọ. So. responsible. rárá kéèyàn kọ́kọ́ bá bàbá sọ̀rọ̀ dáadáa náà ọ̀rọ̀ tó máa máa bá sọ ó lè yàtọ̀ sí ntáwọn yòókù ń bá sọ because nígbà míì èèyàn lè máa ń tí ọmọdé sọ́ngbà mi yóò pé ah nítorí wọ́n bá mọ ọmọdé gan tó fi tún sọ báyìí ó yẹ kóun ó kíyè so káwọn náà bá sọ. Okay, àgbọ́yé mẹ́hẹ̀ẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n gbọ́ pé tí èèyàn bá ṣe báyìí nínú Islam consequences tó eh. máa face níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà kí wọ́n máa rojọ́ ní gbangba jọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà kí wọ́n pàkíyèsí wọn sí yẹn. Wàlúkúmọ̀ sọ́dọ̀ àǹtí láti. Ẹ jẹ́ wá bìnrin ní ṣòro. Eh, wọ́n ní FST seven two eight CU bóyá bí ni àbí ń sàlẹ̀ ẹni tó bá pààkì mọ́tò FST seven two eight CU ń gbé fún ọ̀jọ̀kan bá ọmú bẹ̀ ọdúnwájú pleasure school ń bí ló wà tó so ń dín ìrànlọ́wọ́ fún ọ̀jọ̀kan bá ọmú bẹ̀. wàhálà kan Salaam àǹtọ̀lọ̀ nọ́mbà ẹnafẹ́ lo mike. gbé ní family house. so sísà dẹ̀ bìlíìfì pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe kéèyàn máa yọ rìyá òkúrò ń so to bá fẹ́ ṣe nǹkan kò kí ń ṣe kó hàn sáwọn èèyàn máa ń ṣe secretly so nílé yẹn wọ́n á ń bìlíìfì pé kò kí ń báwọn ṣe nǹkan kan pé kò kí ń ṣe so tẹ́ni yẹn bá bẹ̀rẹ̀ sí ní ṣe kó máa ṣe láti hàn ṣé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀. tó bá ti jẹ́ pé tí wọ́n ń ṣe ní gbangba ni tó máa assist communal relationship láàrin àwọn obìnrin kó tán níyàn rẹ̀ ṣe kó ṣe torí tọ́lọ́hún. question mi ni wípé téèyàn bá bímọ tọmọ yẹn wá kú ṣé èèyàn lè ṣe àkíkọ lórí ọmọ tó ti kú. bẹ́ẹ̀. another question ni wípé okay wọ́n ní evidence evidence then another evidence. question evidence fún ọmọ tó kú tí wọ́n wá ṣàkíkọ. ṣé bó ti bí. bẹ́ẹ̀ torí wípé ọ̀rọ̀ òjíṣẹ́ náà tàbí tó sọ wípé kúlù mọ̀tẹ́hìnù bí àkíkàtì gbogbo ọmọ la fi dógò pẹ̀lú àkíkà rẹ̀ ntí àwọn àfáàmì ìtúsí ni wípé kọ́mọ tó lè ṣìpẹ̀ kó tó lè ní. Uh, dáadáa tí ó ṣe fún bi níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkíyàmà àkíkọ̀ gbọdọ wà so another question ni bí brother in law yẹn kó máa ṣiṣẹ́ ní bank as cleaner àwọn company kan wà tó máa ń gbà yẹn ṣe pé wọ́n máa clean fún àwọn banks and other companies so ẹni yẹn ó wá ní ìrò ó ṣàǹronú wípé bóyá nǹkan tóun ṣe yẹn àárọ̀ so ó wá fẹ́ quit iṣẹ́ yẹn ó wá béèrè lọ́wọ́ mi pé kí ni advice mi lè fóun èmi sọ fún ní ìgbà àti tèmi tèmi mọ̀ pé for the fact pé báǹkì náà ló ń sanwó òṣìṣẹ́ wípé àárọ̀ mi but mo kàn fẹ́ clarify ara mi lórí statement. now um, ẹni ẹni ẹjọ́ jẹ́ àdúrà kankan wà tí ẹ má bínú ṣé ẹni tó kọ ok jẹ́ àdúrà kọ̀ọ̀kan wà tí ẹ lè ṣe fún ọmọ ọkùnrin tó bá ń jalè tó tún ní àwọn ìwà pálapàla míì lọ́wọ́ tó nà. bẹ́ẹ̀ni tí gbogbo wa téèyàn bá ti kírun nínú sùjádà èèyàn máa rántí ẹ̀ pé kọ́lọ́run bá yàn ṣe lọ́mọ dáadáa àwọn tí ó dẹ̀ tún lè wá farú nǹkan báyẹn kéèyàn fà kéèyàn sun kí ló ń fẹ́ àwọn psychological patients àwọn nǹkan tó lè fà á tí ìṣesí yẹn fi lè wáyé kéèyàn fà á mọ́ra láti láti ṣèwádìí. then um, ẹlẹ́kejì wọ́n ní bí a kì í kàwé ìgbésà tó lè ni ẹ ṣe hmm. wọ́n ní please your chef let's plan towards getting a solid school the way we plan towards the Muslim graveyard. We are really suffering. That will be. And, um, only let's plan towards getting a solid school the way we are, the way we plan towards um, getting the Muslim graveyard. We are really really suffering for from not having a solid Islamic Sunnitic school for our secondary school children. Please, sir. Please, sir. Alhamdulillah is a very good eighteen years ago ààrẹ ìzẹ̀ pé ká nírú nǹkan báyìí bọ̀dọ̀ olúkálukú ń wò yí pé torí pé àwọn ò tí ì bẹ̀rẹ̀ sí bímọ àti pé àwọn ọmọ àwọn kékeré wọn ò rán wọn wọn ò rán wọn tán ntí ọlọ́run ọba òfun yàn kò ní bí yẹn léèrè ń jọ́ gbẹ̀ǹdẹ̀ àríkìá mọ́ àwa náà dẹ̀ ọ̀rọ̀ àbèrè ẹ̀ nísìn tí ọ̀gọ̀rọ̀ wa ń demand fún un <clears throat> kò sí means lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ láti establish it so n tá a máa it's still five. <clears throat> kí a mú ká fi sọ́kàn ká dẹ̀ fi sí dùn A. torí no doubt àwọn existing one wà very expensive kì í dẹ̀ ṣe fọ́ọ̀tù àwọn náà láti gba tíṣà tí ó péye ó ní owó téèyàn ó fi sùn kó tó ní kọ̀mítímẹ́ǹtì sí iṣẹ́ téèyàn gbé fún un wáyé pé nínú ẹ̀yin ọmọ ìyá náà la gbà ní iṣẹ́ tíṣà wípé kó wá kó wá teach ní esunati school tọ́dẹ̀ yẹ pé n tí à ń san ní owó oṣù tí ò kájú òṣùwọ̀n tí ò lè gbọ́ bùkátà rẹ̀ lọ títí definitely kò ní lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe so ó need some money alternative tí àwọn kan ń wò kọ́lọ́n jẹ́ kó lè work ó ní pé àwọn ẹ̀rọ ọlọ́run bá kàn fẹ́ finance tó yẹ pé wọn ò ní wo owó lọ títí tí ó jẹ́ wípé àwọn tí wọ́n bá nípa láti sanwó tí wọ́n bá san àwọn ò fi kún on behalf àwọn tí wọn ò nípa láti san kí standard kó má fi lọ sílẹ̀ eh, kábà wọn bẹ lọ́wọ́n bá kọ́ lọ́wọ́n bá kó yóò ṣe fún wọn inshallah very soon kọ́ làwọn ò ṣe rọrùn but ẹ̀yin máa rán wa létí gbogbo gbà. number five. wa akọ́sọ́ra. Nah. àwọn méjèèjì ò lágbọ̀ọ́yé àgbọ̀ọ́yé wa lé wọn bá. ọlọ́run sí sábà máa ṣe ń jẹ́ náà nìyẹn. ọlọ́run kan. ó gbalé fún un àyẹ pé àìṣe ojúṣe yẹn kì í ṣe pé kò ní. tí bàbá níbo ló ṣe gbalé fún ẹnìkejì. ìyẹn owó lé náà tí mo mí ní wípé ẹnìkejì tó fẹ́ kò sáfẹ́ sí kọ́tà kò fẹ́ sí títì ó gbalé fún ni. ìyàwó kejì. wọ́n bẹ̀ àbí wọ́n pè é kò lọ. kò ní choice choice bolo ìpè bẹ́ẹ̀ náà ìyẹn iṣẹ́ kí ló máa ṣe níbéèrè kì í ṣe wípé orí bíbẹ́ kì í ṣe òun lògùn orí fífọ́ kọ́ńpà àwọn àgbàlagbà sí i. karùn-ún. àwọn ò ní ọkọ rìn mọ́. kọ́mọ̀lá rẹ̀ wọ́n gbá. bẹ́ẹ̀ ẹjọ́ ni wọ́n máa rò ká tí ó kàn wọ́n ní nàìjíríà fún. lópin tó bá ti jẹ́ pé ìyàwó rẹ̀ ni kò ní choice. sọdáàkì. So ó dẹ̀ ti gbé lọ sí ṣẹ̀ra court wọn ò kó lọ. ẹ kí ṣẹ̀ra court pé directly officially. rárá kó lọ sí ìṣẹ̀rẹ̀ accord kí wọ́n pè officially kó má jẹ́ tí wọ́n ń pè lábẹ́ ilé. ọ̀kan nínú méjèèjì ló ṣe. Nah. Okay. Subhanallah. sharia court ní kó lọ kí wọ́n invite ẹ̀ officially. No. Hmm. No. Okay. Oyè òdi lọ́wọ́. Wọ́n lè ṣe seven days yẹn náà, wọ́n á pẹ́ máa seven days wọ́n tẹ̀lé ìdílé rẹ̀ ìgbà tí wọ́n bá ráyè fún. kò láìka ẹni tó fẹ́ fẹ́ ó dẹ̀ fẹ́ ṣe nìka ilé mi. no bàbá ò lè fọ́ sọ̀rọ̀ mọ́ láti lọ́kọ̀ tipátipá.

torí kí iṣan ló máa bá gbé bẹ́ẹ̀ ọmọbìnrin ni ọmọẹ̀tọ́ ẹ̀. ẹni ní ṣé òdodo ní ń pè. wọ́n ní ṣé òdodo ní ń pè kò lẹ́tọ̀ọ́ fún obìnrin mùsùlùmí tí ó bá ti kọ́kọ́ ń gbé kó dágbé ń gbé ṣé kò lẹ́tọ̀ọ́ fẹ́rù obìnrin tí ó ti tán ti divorce pé haram ni pé kó dágbé ń gbé tó bá tó dòdò ni kílẹ̀ rí ẹ̀ tí ò bá ń ṣe bẹ́ẹ̀ kílẹ̀ làyè. kò lè dágbé ó lè kó gbé lákàtà àwọn òbí rẹ̀ láti mójútó. Hmm ààrí instance láyé nínú àwọn ìṣesí àwọn tó ti kọjá lọ pé kóbìnrin kó máa dágbé kó má sí lábẹ́ ọkọ kó má dẹ̀ sí lábẹ́ àwọn òbí ẹ̀. wọ́n ní um, tí ọkọ tó bá kọ̀ láti ṣe ojúṣe lórí uh, àwọn aráalé ẹ̀ ń pèsè yẹn tó fúnyàwó láti pé kò fún divorce. tí o bá lè mú sùúrù mọ́ tó bá jẹ́ pé jẹ́ níwúlẹ̀ kò ní kápá láti ṣe ni kó sùúrù ṣùgbọ́n tó bá yẹ pé ó lè ṣe ó ń fi dùn ni kí ó sì lọ sí ìrakọ̀t tí ò bá wá kọ̀ tó bá kọ̀ tí ò bá ṣe wọ́n á mọ̀ bí wọ́n á ṣe tún wọn ká. Hmm. number six number six number seven naam. aleykum salaam. naam. ṣé n tẹ́ ń sọ ni pé ìgbàgbọ́ Yorùbá nípa pé ẹni tó bá fẹ́ obìnrin tó gbóyún wá láti ta bí ó ti lóyún nílé ọkọ ti tẹ́lẹ̀ ọkọ ìwà fẹ́ so pé tọkọ yẹn bá bá a láṣepọ̀ ń pé ó máa kó bá arzikì ọkọ àbí kò ní jẹ́ kọ́kọ́ yẹn rí ṣe mọ́ ṣe pé ẹ̀dùn sòrò ṣé béèrè yín nìyẹn pé ṣé irú nǹkan yẹn pé kí ni àlàyé tí Islam ṣe lórí ẹ̀ náà. kò sí marriage pẹ̀lú ẹni ẹ̀kejì yẹn kò sí marriage kò tẹ̀ sí marriage because kí marriage tó wà á bímọ á free kò ní sí nínú nǹkan oṣù á mọ̀ yìí pé inú ọmọ ẹ ti free so ìgbà ẹni á ṣètò contact marriage pẹ̀lú ẹlòmí kì í ṣe pé ńgbà tí oyún olóyún ó wà nínú ẹ̀ ó wá lọ gbé yẹn lọ sílẹ̀ ẹlòmí Islam ò fààyè gbà yẹn. Wa alaikum salam. lọ́sà vai ń pọ̀ ẹ bá mú wálẹ̀. ẹ bèrè. sísà tí ó fẹ́ lọ́kọ ó wá lọ rí brọ́dà tí ó fẹ́ fẹ́ àbí brọ́dà yẹn ló wá rí brọ́dà yẹn wá ní kí sísà ṣí ní kọ́ọ̀bù kóun fẹ́ wojú ẹ̀ ń gbé ṣé ó lè ṣí níṣojú ẹ̀ láàrin àwọn méjèèjì nìkan àbí mahram láti wà ń bẹ̀ kó tó dìbò ṣí ní kọ́ọ̀bù ṣé bèrè yín nìyẹn. iṣẹ́ ọ̀rọ̀ mahram ọ̀rọ̀ wòlíì ni wòlíì máa wà ń bẹ̀ ẹni tó máa fún tó máa fọmọ lọ́kọ ó máa wà ń ni kó fi rí i ṣíṣí nìkan ó lè dress casually tí ìṣepọ̀ lo cosmetic kó fi rí tó fẹ́ tó fẹ́ dáwọ́lé náà welcome salam. no ó lè awọ aṣọ lé normally tó jẹ́ pé a mọ̀ yìí pé ẹni gíga ni abẹ́ni tó ẹni tó sanra ni tàbí ẹni tí ò sanra bó ṣe á mọ̀ yẹn. seven. Aleykum salaam. Salaam tula. Ẹ má bínú, ẹ má bínú, ẹ dún, ẹni ìyá èèyàn tó ṣe kí ni? má bínú bí akẹ́ sísọ́jú dẹ iye èèyàn tó ń tajà tí ò wá sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ọjà ló ń tà ó wá lọ sí ìyá yẹn tó ń tàbí níbi tó ń wà ìlú bùnmí wọn lọ ń tajà tọ́lọ̀ ò lọ́wọ́ sí bọ̀tún ok pé tó bá jáde ó wá jáde láyé sí orí irú ìṣesí bẹ́ẹ̀ yẹn pé sí ìyàn lè máa tọrọ àforíjì ọlọ́run ọba fún gẹ́gẹ́ bí ọmọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin àtọ ṣe bí mùsùlùmí ni ẹ ó dẹ́ṣẹ̀ ni kò sí ẹyin tí ò lẹ́ṣẹ̀ nínú gbogbo wa ó jura lọ ni ìṣẹ̀tà ń da jura lọ ni gbogbo wa la lẹ́ṣẹ̀ ìyá èèyàn ẹ̀yàn máa tọrọ àforíjì ọkàn sọ́nà ó ṣe kí ni bẹ́ẹ̀ ni. wọn ò lẹ́tọ̀ọ́ tàbí kí wọn ò ní. wọ́n gbọ́dọ̀ àdírẹ́sì kí wọ́n pín bí ntí dẹ̀ máa fi lè wọ́ọ̀kì ní wípé kí wọ́n gbé lọ sí ṣẹ̀rá council but kí wọ́n tó ń ṣe yẹn kí àwọn àgbààgbà tí wọ́n bá ń gbọ́ ẹ̀sìn yìí kí wọ́n pè kí wọ́n bá sọ̀rọ̀ tí ò bá fẹ́ gbà ní kó tó ti di ṣẹ̀rá council torí ẹ̀tọ́ wọn ni ìpín wọn sì ni tó bá ń jẹ oúnjẹ haram. Now, I can surrender. I can surrender. kọrì ọ́ da ọkà rẹ̀. ẹ má bínú ẹ má bínú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ gbóhùn sókè díẹ̀ ẹni ọmọ ẹ àbúrò màmá èèyàn ó yẹ mi mo ti miss. sàmà lè kù. wàhálà sàlá sàlá wàhálà. mo nígbà táwọn ọ̀dọ̀ àǹtọ́jà bú ọmọ mi wá àjọ ń gbé papọ̀ ni ọmọ ẹ̀tùwájú tó jẹ́ firstborn obìnrin ọmọ ẹ̀tùwájú tó jẹ́ firstborn kò nífẹ̀ẹ́ ó máa ń kọrin máa ní gbogbo gbanú lé. ta ló máa ń kọrin bú yàn. ìyá ló máa ń kọrin bú ọmọ. ìyá máa ń kọrin bú ọmọ. bẹ́ẹ̀ni ó tún wá máa ń dá orúkọ rẹ̀ sí orin yẹn tá a tún mọ̀ pọ̀ ọmọ rẹ̀ ní báwí. so ó wá dípọ̀ ọmọ yẹn wá dàgbọ́ wá ní problem ilé ọkọ kẹrin lọ́wọ́ àsìn so ilé ọkọ tó tún wá wọn ti wá sẹ́yìn ó wá níyàn sọ fún yín pé bàbá àti ìyá ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n fẹ́ kó mọ ṣe aṣẹ́wó káàkiri yẹn wọ́n fẹ́ kó mọ ṣe aṣẹ́wó káàkiri pé ìpinnu tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ nìyẹn gbà tó wà ní kékeré wípé kí burújì ń wò lè máa pọ̀ sí pé so òun ó wá ń sọ fún ayé pé òun fẹ́ sá fáwọn òbí yẹn pé òun ò ní sún pẹ̀lú wọn mọ́. haramu kí burújì ó pọ̀ sí láíláí. ìjà gbọ́yìn. ná. haramu kò lè jẹ́ kí búrùjì ó pọ̀ sí i yọ́rà àdínkù ni torí tọ́ba adẹ́dá ọ̀fẹ́ kò lè fa sábà bí oríire kéèyàn wá fi ní àlékún ọ̀rọ̀ tàbá lékún dáadáa tó bá ní àlékún ọ̀rọ̀ kan kìí ṣètò tí ó ṣẹlẹ̀ yẹn ọba adẹ́dá ti mọ̀ fẹ́ fi kẹtẹ́lẹ̀ ni. na èpè òbí ó lè ṣẹ lórí ọmọ. ló fi jẹ́ pé gbogbo òbí kódà níbi ṣeréṣeré kí wọ́n má sọ̀rọ̀ òdì sọ́mọ wọn ah, a máa ń fi eléyìí ṣe àkàrò ń gbogbo gbà ọ̀kan nínú àwọn imam tó jẹ́ imam fún haram maka ó ná ti gan nígbà tó wà kékeré màmá rẹ̀ torí púpọ̀ màmá rẹ̀ jẹ́ ní tó páyà ọlọ́run ọba tó lágbọ̀ọ́yé. nítorí náà màmá rẹ̀ yìí sọ̀rọ̀ òdì sí i ntí màmá sọ ni á òtútù ṣe lé ọjẹ mọ́mú maka ọjẹ mọ́mú kàábà tí a pé ọ̀rọ̀ yẹn ò bára wọn mu ṣùgbọ́n pàtẹ́ pé position ní tọ́yẹ́ pé kì í ṣe position tó kéré kí wọ́n gbẹ̀yàn síbẹ̀ yẹn ó ní tí ó ti pass through tẹ́lẹ̀ ìgbà tí wọ́n ń kọ̀nsídà àwọn tí wọ́n fẹ́ fi ṣe imam ní haram maka àwọn èèyàn pọ̀ but ó wà nínú àwọn tí wọ́n mú látara àdúà àbí èpè dáadáa ti màmá rẹ̀ màmá rẹ̀ ò jẹ́ kí ìbínú yẹn kó mú òun débi wípé yóò wá sọ̀rọ̀ òdì lórí ọmọ rẹ̀ ẹ̀kọ́ ńlá ni fún gbogbo àwọn òbí torí pé kí ni àwọn ọmọ naturally wọ́n lè wà nọ́tì but ká má jẹ́ kí yẹn jẹ́ excuse fún wa tá a fi sọ̀rọ̀ òdì fún wọn ọ̀rọ̀ òdì tí wọ́n sọ sí ọmọ yẹn ní kékeré ó lè fún un ní wàhálà lóòótọ́ but ó bà ní kò bàjẹ́ àwọn òbí yẹn tún lè tún àdúrà ṣe fún un kí wọ́n bẹ láwọn ọba fún un kọba adẹ́dà kó forí jìn àwọn lórí táwọn ṣe lórí rẹ̀ n tó bá ṣe tí àwọn náà fi bínú. Si kọba adẹ́dà forí jì òun náà kí wọ́n wá tọrọ fún kí ọba adẹ́dà kó bá tún kọ́ bá wọn tún ọ̀rọ̀ rẹ̀ ṣe irú nǹkan báyìí ni wọ́n lè lò láti fi tún circumstances yẹn ṣe àrí stance báyìí náà rèé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó fẹ́ lọ́kọ ẹni tó mú wa kò tẹ́ bàbá lọ́rùn bàbá ló dẹ̀ jàre but nígbà yẹn àgbọ̀ yóò ti sì fún sísítà létà làgbọ̀ iṣẹ́ tó dé fún un nígbà tí inú bí bàbá ó ní a ọ̀kan lọ jẹun nílé láyé ń tàn lọ yìí ó ní bí ọlọ́nkan bíi fifteen years gbogbo medical test tó ṣe kò sí wàhálà kankan bẹ̀ but kò kọ̀rọ̀ mọ́ bí wọ́n wá ń ṣe wá síbì kan lórí ìyọnú òbí ó wá jẹ́ kí àáfà ò gbọ́ tó ṣẹlẹ̀ láàrin òun àti bàbá òun ó wá bẹ àáfà yìí pé kó bóun dé ọ̀dọ̀ bàbá wọ́n wá jọ lọ bàbá bá bú sẹ́kún pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àwọn ti ní sínú nǹkan báyìí báyìí làwọn sọ ṣùgbọ́n pẹ̀lú bá ṣe dìde yìí kọ́lọ́wọ́n bá kó bọ́ọ̀ ń ṣàánú rẹ̀ nínú oṣù yẹn náà lóyún ó ọlọ́wọ́n bá gbàdúrà rẹ̀ ó lóyún iṣẹ́ oṣù yẹn náà ni bàbá jáde láyé so ká kóbi máa máa yára sọ̀rọ̀ òdì sọ́mọ bọ̀tọ́ bá ti ṣẹlẹ̀ tó fi wáyé pé repercussion rẹ̀ fẹ́ máa ṣẹlẹ̀ sí ọmọ kí òbí kó yí òun padà kó dẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ lọ́hùn rí àdúrà òbí lórí ọmọ máa tètè yí pàápàá jùlọ ìyá àti bàbá náà. Àwọn òbí wọn stop. Náà. Àwọn òbí wọn stop nǹkan tí wọ́n ṣe. Ọmọ yẹn wọ́n fẹ́ sá fún wọn. Ṣọ́ọ́lì. Kò sí ọmọ sá fún wọn. Kọ́ máa wojú rẹ̀ wọn ni ẹni tí a bá fẹ́ wojú rẹ̀ àìsá fún. Fẹ́ wojú rẹ̀ àìsá fún ogun náà ni wọ́n máa bẹ̀ wọ́n ẹgbẹ́ tí wọ́n àwọn tí wọ́n bá jágbà àtàbá àwọn tí wọ́n bá mọ̀ pé àwọn òbí yẹn wọ́n máa ń gbọ́rọ̀ sí lẹ́nu kó yàn wọ́n kí wọ́n bó ń bẹ̀ wọ́n. láti o kò tẹ ní ìdíkóso oògùn sí ọmọ ẹ̀ náà kó yí kí nǹkan tó dojúrú torí òbí gan fún ara rẹ̀ ó ń gan oògùn oògùn ló náà òbí ìyá àti bàbá oògùn làwọn gan fún ara wọn ló fi jẹ́ pé ìsìláàmù ò gbà gbogbo bọ́rọ̀ bá ṣe jẹ́ pẹ̀lú wọn pọ̀ tó èyàn ta tán pẹ̀lú wọn àìta tán pẹ̀lú òbí èyàn mọ̀ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ni tòkọ́ mọ̀ yẹra fún wọn. kí ló ṣe fún àwọn òbí tó fi dàbá yẹn náà. àjíì nǹkan wà ń tirẹ̀ nǹkan máa wà ń tirẹ̀ tí ọkàn lè sàdédé ètì ọmọ. ìyá rẹ̀ jẹ́ òkè ọmọ ìwá dúdú ọmọ tí òun bá bí tí òun bá pupa bí òun òun ò lè nífẹ̀ẹ́ rẹ̀ Allahu Akbar. kèé sàwọn kèé ṣe tó bá tiẹ̀ fi mú ìyá tó fi lè ṣerú nǹkan báwọn tọkọ bá ṣe bẹ́ẹ̀ sí àpẹẹrẹ mọ̀ pé tiẹ̀ bẹ́ẹ̀ dúró ṣe kínní tí irú ìyá báyìí ò bá túbá kó tó lọ yóò ọlọ́run ọba paláṣẹ kọ́ dá irú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà kò dẹ̀ nílé dá. ẹ̀yẹ kórìíra torí torí Eh, torí ọba adẹ́dẹ́ ò ní wo àwa ntí ó wò ní ìgbàgbọ́ wa àti bá a ṣe ṣiṣẹ́ pẹ̀lú gbàgbọ́ sí láforí nínú àwọn àfáà tó jẹ́ pé arábìnrin kan afọ́jú ni arọ ni ṣùgbọ́n lẹ́sìn. Ah, ẹnì kejì ẹ̀ wọ́n á ń lọ ilé ọkọ òun á wò pé ah tani ọ̀ wá tani ọ̀ fẹ́ òun báyìí bọ̀dá arábìnrin yẹn lẹ́sìn ó lẹ́sìn ó níwà ó dẹ̀ ṣe yẹn dáadáa àfáà yẹn wá sọ pé èmi ò fẹ́ ọ nítorí tọ́lá wọn bá kóun fi fún un ní ah, ààbò kó fi lè rí ọlọ́run ọba sùn alhamdulilah ọmọ tí wọ́n bí. Eh, ọmọ tí èèyàn ti sọ̀rọ̀ ó lẹ́sìn ó há Quran ó ha àwọn hadith tó pọ̀ rẹpẹtẹ kódà ọ̀gọ̀rọ̀ àwọn hadith tó pọ̀ túrò rẹ̀ ni wọ́n fi gbà tó kọ́lẹ̀ fún bàbá rẹ̀ tó gbogbo orú nǹkan báwọn èèyàn máa ń ṣọ́ra fún kìí ṣe ìyá nìkan ní irú báyẹn lè ṣẹlẹ̀ sí bàbá mi náà wà bẹ́ẹ̀ yọkàn kórìíra ọmọ kí ni ìdí tó fi kórìíra rẹ̀ ó lè máa wò pé kò pupa bí àwọn yòókù tàbí kò ṣe kíní kan bí àwọn yòókù ṣé òun ló dára rẹ̀ ni ẹ ṣé òun ló dára rẹ̀ so irú nǹkan báyẹn ewu ni fún gbogbo òbí kìí ṣòwò òbí nìkan àtàwọn ọkọ tí wọ́n bá rí tí wọ́n bá ti torí wípé ìyàwó àwọn bóyá òpa kọ̀ọ̀kan tó wá sí ni tó fi náà máa yàwó nínú ilé tó ojú rẹ̀ ò fọ́ tẹ́lẹ̀ kó tó di pọ́ rẹ̀ bó ti yẹ pé táwọn òbí kò àwọn ò kò ní role kankan tí wọ́n play nípa rẹ̀ but ẹni tó fẹ́yẹ̀ sí kó sátò ní kó lọ sọ fún ó fẹ́ ṣáàtì rí ti tẹ́lẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ kó tó di pọ́ fẹ́ tó bá wá ti torí ẹwà ṣe bá kàn sí i ọba adẹ́dà ń dúró dè é ọmọ kò tó ní pé kí ni àwọn bí pọ̀ tọba adẹ́dà ó ti mú kọ́lá wọn bá yà wáyé orí burúkú. ẹjọ́ ní sùn ẹni ní um, ẹjọ́ sà ṣé obìnrin ṣó lè kọ́kọ́ torí pé ọkọ yẹn máa ń sọ̀rọ̀ òdì sí i tó bá ti ṣe ti kú káàtó bí a ti àwọn yẹn bá ṣàṣìṣe ọ̀rọ̀ òdì pọ̀ tí ọkọ yẹn máa ń sọ sí i débi pé kíní ẹ ti ga lẹ́mìí ẹ̀ débi kó máa ń rò kó bí akóhùn sá lọ ń gbà míì torí pé ìtìjú mú débi pé kò lè fẹ́ ọ̀rọ̀ kò lè fọ̀rọ̀ yẹn sun àwọn fámìlì ẹ̀ yẹn ìyàwó so wọ́n ní ṣé o lè torí ẹ̀ kọ́kọ́ àbí báwo ni kò ṣe ṣe pé then ń pè ọkọ yẹn ìdílé christian ni ọkọ ti wá. Hmm, téèyàn wá mú sùúrù. lẹ́yìn ìyá wa ọ̀rọ̀ òdì máa pọ̀ lóòótọ́ náà ìmọ̀lẹ̀ máa ń gbé Ọkọ tó wá láti kírísítà yẹn ní mùsùlùmí. mùsùlùmí lọ́kọ́ mo lérò bẹ́ẹ̀ sà. ó gbogbo ẹnu sọ̀rọ̀ torí ẹni tó fẹ́ sọ̀rọ̀ òun mistake tó bá o ti ṣe báyìí má ṣe báyìí báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ṣe ọ wá lè kọ̀ǹpẹ́ẹ̀lì ẹ̀ wípé kó tún ṣe níṣe tí òun bọ̀ wá ṣe pé kọ́ á máa sọ̀rọ̀ kò bá kún gbé alhamdulillah ó mọ̀ yìí pé ọ̀rọ̀ tìjú ni kì í ṣe tí yẹn lè sọ fún ẹlòmíì tó bá yẹ pé tó máa ń rìn mọ́ wá ó lè sọ fún àfà kí wọ́n ṣe wá lórí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ torí kùsìkùsì tó bá wà ní ara ẹni kọ̀ọ̀kan wa oníyàn ni wá sí wà fún láti tọ́ wa sọ́nà látara bẹ́ẹ̀ inshallah al-karim pẹ̀lú ògùn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bó jẹ́ kí ó yí padà sí dáadáa. aleykum salaam. now question tó ṣe dáhùn tó ń sìn. àwọn òbí ẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ṣe kíni. kò dẹ̀ sí mọ̀ọ́tì lóòótọ́ nígbà tó a máa wà ìyá ti jáde láyé. owó òwúlò fún mọ́. kan ṣe ọ̀pọ̀lọpọ̀ istik kò dẹ̀ sí much lóòótọ́ ni. lọ́pọ̀lọpọ̀ istikfar kọ́dẹ̀ máa ṣe pàpà ń tóró kọ́dẹ̀ máa ṣàdúrà fún ìyá ẹ̀ inshallah aláwọ̀ bó yí padà sí dáadáa. wa alaikum Santo. àwọn bàtà wọn ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ kó lè ṣẹ̀kẹ́ rìn ẹ̀ so àtàwọn òbí ìṣọ̀rọ̀ kọ́ làwọn ọba lọ́wọ́ sí náà kò ní wà lọ ìṣàlà. Now. Mm-mm. nígbà táwọn dókítà ti sọ mẹ́yìn kó kún fún dùá tó bá yẹ pé àwọn dókítà náà sọ pé kò lè bí sí mọ́ náà kó kún fún dùá kó kún fún dùá mo ní kéèsì kan báyìí ẹ ọmọ kejì tó bí àwọn òbí rẹ̀ ẹ̀mí wọn ká sókè gan but alhamdulilah ó rí bí wọn wá wọ̀n ẹ̀ wípé mọ́tún àwọn ò gbọ́dọ̀ gbọ́ kó tún bímọ mọ́ o but àwọn ò lágbọ́yé lọ títí mùsùlùmí ni wọ́n wọ́n ń ṣẹ̀sìn but àgbọ́yé wọn ò débẹ̀ ọ wá ní mi olóyún mi kò fẹ́ kí wọ́n tiẹ̀ gbọ́ bọ́sẹ̀ mà kò sí gbé pamọ́ ìgbà tó yá ó hàn síta wọ́n káyà sókè alhamdulilayi ó kún fún dùn àṣìṣe muzambam kasratul fatiha ṣe gbogbo oríṣiríṣi náà alhamdulilah ètò tiẹ̀ wá bí yẹn gan kò ṣe so which means that nígbà tí o ti ṣe operation yẹn chance issue kù nìyẹn. alaikum salaam tala. Now. Okay. a máa ń kó wọn lọ but nísìnyí. solution ni wípé kẹ́ ẹ sọ fún wọn yìí pé mùsùlùmí làwọn ọmọ yìí o ok àwọ̀ yìí ṣèkórè. rárá ṣírùkù yìí wọ́n fi ń bọ ìbejì ni ǹjẹ́ pè tàbí téèyàn bá máa pa tàbí gbogbo orú nǹkan bá torí tọba adẹ́dá nìkan lèèyàn máa fi ń ṣe ẹ̀wà abéjì sínú ẹ̀ náà fáàkì sọ̀ǹtọ̀lọ̀. Hmm. ìsàn islam ní pé tí wọ́n bá fẹ́ bá oṣù ire wọ́n mọ dáadáa yìí oṣù ire náà. ntika ìlànà islam nù ká máa sọ̀rọ̀ dáadáa ká máa sọ̀rọ̀ òdì sí. torí ibi tí wọ́n máa ti ń bínú tí ẹ̀ máa ti ń bínú ọgọ́rọ́ máa ń rọ̀ ọ̀ma so kéèyàn ṣe níṣe tí òfin ní ṣe sábàbí orí burúkú. ó ṣoríire sọ tí èèyàn bá ti ń spread dáadáa yẹn àwọn ọmọ náà ó máa kọ́ dáadáa láti bẹ̀ náà. ọ̀tá kò make sense no no no ìgbésẹ̀ kan tó dáa wàá consonant. tó máa ń ṣe ó ń ṣe níbo tẹ̀tẹ̀ ok èèyàn èèyàn ní ọmọ ẹ̀yà tí wọ́n ń gbé tẹ́tẹ́ lárugẹ. no ti fẹ́ kọjá ẹ̀yìn lóòótọ́ ìgbà tó fẹ́ ra káàdì wà á ta káàdì fún gbogbo àwọn ok. mára láti jẹ́ kí wọ́n gbọ́ àgbọ́yé iṣẹ́ tí wọ́n ń ṣe àtàbùrú tó wà ń bẹ̀ náà. ṣé wọ́n wà married no ìwọ bọ̀tọ̀ ọmọ ìyá ni náà fàáhùn ètò ọjọ́ ọmọ ìyá yẹn fàá mọ́ra dáadáa ó sì ní ìdí ẹ̀ ó náà dẹ̀ ìdí ẹ̀. láti jẹ́ kó gbọ́yé dáadáa ló ń pè fún kìí ṣàbúrú kìí ṣe kó kórìíra rẹ̀ ṣé kó mọ̀ pé o kórìíra rẹ̀ n tó ń ṣe yẹn ni ò wá òkè tó fẹ́ kó change kó a máa ṣàdúrà fún ṣàdúrà fún ọlọ́run ọba gbéga ní ti dáadáa kìí ṣe lórí ìbàjẹ́ gbogbo àwọn àdúrà tó yẹ pé tó náà bá rí a mọ̀ yìí pé kìí à ń jẹ kíni náà. rárá bí wọ́n bá tiẹ̀ mẹ́nu bà èèyàn wà fẹ́m ni Islam ò kọ́ èmi ò jẹ́ Islam Islam ò kọ́ pípẹ́ tá a bá bímọ ká má jẹyọ̀ ṣebí tí wọ́n ń ṣe ni àbí sábà ti bímọ wọn ò ní jẹyọ Islam ò kọ́ so èmi ò jẹ́ wàá jẹ́ ni dùwà tó lè ṣe náà ni wàá jẹ́. kí ló kọ́ ṣé Islam kọ́ ni torí kó ti attach mọ́ belief ẹni òbí ẹ kó ṣe o gbọ́dọ̀ bá wọn ní bìlíìfù yẹn ìwà jẹ́ ń tiẹ̀ wàá jẹ nǹkan níyọ̀ ò ní sọ pé ò ní jẹ́ torí pé torí bìlíìfù tí ṣe kí ni.

Wa alaikum assalam tala o. Na? Na tí o bá lè dúró mọ́ kó fọkọ̀ kó bá ṣẹlẹ̀ àkáǹtì lọ káńdì bọ́ ọkọ̀ mi fẹ̀. Na wa alaikum assalam tala o. Kíkíni. kì í ṣẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀. wàhálà sọ́dọ̀ àtọ́là. wọ́n ti fi ó fèsì wíìn ogún pínpín ogún pínpín pé family àwọn parents ni so àwọn parents wọn wọ́n inheritance tó pọ̀ so along the line eh, grandfather mi ó kú so dáàdi mi dẹ̀ ni ìgbóhùn ọmọkùnrin tán ní so bẹ́ẹ̀ wọ́n lóbìnrin but àwọn lọkùnrin. so àwọn náà wá champion àwọn inheritance yẹn so along the line gbogbo wọn náà eh, gbogbo wọn kú tó jẹ́ àwọn generation àwọn àbúrò wọn àti yẹn ní àwọn ọmọ wọ́n ní àwọn ọmọ but àwa tá a jẹ́ ọmọ ọmọkùnrin wọn jẹ́ ká ní access sí property yẹn so àwọn tó dá àwọn ọmọbìnrin wọ́n ti shadow ẹ̀ ẹ̀ own family now that's fourteen years. àwọn ẹ̀gbọ́n wa refuse láti share property yẹn due to pé ìyàwó mẹ́ta wọn àwọn nígbà tí wọ́n. ṣáwọn ìyàwó yẹn ṣe muslim ni wọ́n. muslim ni kọ́ christian but kí dáàdi wa tó kú náà fi tàn láàkìn. wọ́n ti. wọ́n tàn láàkìn. ẹ kì í ṣe mu ìyàwó mọ́ nìyẹn. na so first wife dáàdi ìgbà tó ń ṣiṣẹ́ ó contribute sí development ilé tí wọ́n kọ́ tògbà tó wá fún sí ó yìí sì ṣe òun ní property yẹn and the house dey do so and mother flat ó ti wá ń create problem jẹ́ pé gbogbo àwọn ọmọ ní ẹ̀pẹ́ ṣe kí ni a ṣe ìdáṣe. ṣé àwọn ọmọ lágbọ̀ yìí. yóò mú un. na. and yóò mú un. tó lágbọ̀ yìí ẹnìkan ṣoṣo. Hmm? but mùsùlùmí ní gbogbo àwọn ọmọ kó spread àgbọ́yé yẹn láàrin àwọn ọmọ yẹn kí wọ́n mọ̀ wípé ó yẹ kí wọ́n pín bí Islam ṣe sọ tí wọ́n bá wá fẹ́ pín kí wọ́n lọ because wọ́n á pín látìgbà tí bàbá ti wà láyé bàbá bàbá èyí tí wọ́n bá pín fún olúkálukú kó tó di pé wọ́n kú èyí tí wọ́n bá lẹ́tọ̀ọ́ àwọn tí wọ́n ti kú nù wọn àwọn ọmọ ọmọ wọn bá ṣe máa kí i hmm. tí ó fi kan àwọn tí wọ́n wà ń bẹ̀ lẹ́sìn ìyẹn pàtàkì solution nìyẹn torí tí gbogbo wọn bá filẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo wọn fi lè jẹ́ ọba nípè á kò sí gbogbo wọn ṣe. the government wan nke o ti try láti bá àwọn tó sáwọn ẹ̀gbọ́n sọ̀rọ̀ but ọmọ first wife ló train mi ṣùgbọ́n mi tó jẹ́ first son mama ti tèmi òun ló sponsor education mi so i'm in between the two of them tí bá ti bá wọn sọ anything wọn á ní mò ń support ké tí mo bá bá the other one sọ̀rọ̀ á nítorí kó jọmọ ìyá mi so they don't want to cooperate. but ìwọ nìkan ìwọ náà ló lè sóbẹ̀ torí ìwọ ni link láàrin àwọn méjèèjì you know nílànà méjèèjì lẹ́yìn. bẹ́ẹ̀ náà òfin ọlọ́run ọba jẹ́ kí wọ́n gbọ́ yé it could be a book fún ọmọ ẹ̀yà kó kà ẹni tó tírẹ̀nì rẹ fóun náà kó kà ẹni tó tírẹ̀nì rẹ yẹn ó lè máa sọ wípé torí pé ó ọmọ ẹ̀yà ẹ̀ ni kò dénú. ẹni tó tírẹ̀nì yẹn ló contribute yẹn. ló contribute sórí. ìgbà tí dájú wa wà láàyè so ó yìí sì pé òun òun ni property. no ohun tí wàá jẹ́ kó gbọ́ yín ni tí ó bá rò bẹ́ẹ̀ tí ọba adẹ́dá ò kọ́ bẹ́ẹ̀ ṣé kó lọ rán lọ́hùn ló bẹ́tà ni àbí kó yanjú ẹ̀ láyé ń bí tó yẹn ló pàtàkì lé ọ̀rọ̀ torí téèyàn bá ń lagídí pẹ̀lú ẹ̀ kò sí ni á yanjú ẹ̀ lọ́hùn. Ah. ọ̀rẹ́ kò kò ní pẹ̀lẹ́ rí o kò sẹ́rí ẹ̀rí ní òmù wa wàá kò sáà tó la. bẹ́ẹ̀ kò ní. rọ̀dí àlànà àtú. Hmm? Hmm? kájá kárí ẹ̀rí yẹn ẹ̀rí ti bẹ̀rẹ̀. Ah. àjẹpẹ́ tó bá wà láàrin àwọn máhàrámáàtì ẹ̀ àbí kò sí míì. nítorí òṣìṣẹ́ náà láti náà sọ sí ẹ̀. nítorí ẹ̀rí tó wà ní pé ká aleykum salaam tala wọn náà ló lè round up. ẹni sùrù ẹni sùrù ẹjọ kọ sílẹ̀ ẹjọ kọ sílẹ̀ ọdún mọ òbí. bẹ́ẹ̀ni wọn lè ṣe wọn ti kú sínú rárá rárá. ẹlẹ́rìí wọn. wọ́n rò pé inshallah al-karim gbogbo àwọn ẹ̀rí tó wá lórí bíbùsẹ̀ fóbìnrin inshallah àtúntẹ̀ ní next halkọ̀ inshallah mẹ́mi hmm. létí láti jẹ ìjùmọ̀ inshallah wa alaikum salaam tó la ọ̀sán náà ṣé náà okay.

ẹ̀dùn ẹ bá mú àlòyé wálẹ̀ ìkákùnrin pọ̀.